بسم الله والله العظيم المتوحد في الجلال بكمال الجمال تعظيما وتكبيرا الذي نزل الفرقان على الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله ọpẹ́ ni fún ọlọ́run ọba tí ó tún ní kí a máa bẹ ní àsìkò yìí abẹ́ Allah subhanahu wa ta'ala kó jẹ́ ká máa bẹ dáadáa mo kí gbogbo ẹ̀yin olùfẹ́ tí gbé ètò yìí káàkiri ibikíbi lórí ilẹ̀ ayé ojúmọ́ tò ní ọlọ́run kó jẹ́ kí a rí dáadáa gbèsè nínú rẹ̀ mo fẹ́ fi máa tọ́ wa létí pé a ti gbé àlejò àwọn olùmọ̀ wa samahatu bí a ti máa gbàlejò wọn ní gbogbo ìgbà ní gbogbo ọjọ́ mẹ́jọ ìjọ wọ́n tún ti wà nílé agbára lónìí ọlọ́run kí ẹlọ́kùnkùn máa bá ní kíyèsí wọn lórí ètò yín ètò wa manaru sabil tí gbogbo wa tá a ti mọ̀ ọlọ́run ọba kí ó jẹ́ kí a ṣe àǹfààní kọ́pọ̀ bẹ́ẹ̀ ìbéèrè alákọ̀ọ́kọ́ ní òwúrọ̀ tòní síwájú kí a tó máa gba ìpè wọlé oní wípé oníbèrè sọ wípé ẹ dákun báwo ni pòsíṣàn eh, ẹsẹ̀ mùsùlùmí ṣe wà nígbà tó bá wà ní ìforíkanlẹ̀. alhamdulillah wassalatu wassalamu ala wa ala وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته هو من حديث النبي صلى الله عليه وآله وسلم أنا بني أمرت أن أسجد على سبعة أعضاء ọlọ́run pa mí láṣẹ pé ńgbà tí ń bá forí kanlẹ̀ ńṣe ni kí n máa forí kanlẹ̀ lórí oríkèé méje ànábì wa ka àwọn oríkèé méjèèje fún wa báyìí iwájú orí pẹ̀lú imú òun jẹ́ ọ̀kan àtẹ́lẹwọ́ méjèèjì ó jẹ́ ìkejì àti ẹ̀kẹta orúnkún méjèèjì ó jẹ́ ìkẹrin àti ẹ̀karùn àwọn ọmọ àka ẹsẹ̀ wa méjèèjì àwọn jẹ́ ìkẹfà àti ẹ̀keje àwọn ọmọ àka wa yẹn àwọn náà ni a fi kanlẹ̀ nígbà tá a bá forí kanlẹ̀ lọ́nà tó ṣe pé inú àwọn orí àwọn ọmọ àkàṣẹ yẹn a rí i pé a fi wọ́n lélẹ̀ dáadáa èyí tó lè kanlẹ̀ dáadáa bíi tàtàǹpàkò àti tọ́tẹ̀lẹ̀ àti tààrin á jẹ́ kí wọ́n kanlẹ̀ dáadáa inú wọn kanlẹ̀ á wà dojú wọn kọ alùkébìlà nígbà tí ṣe fi kanlẹ̀ o àyè dáàbò ẹsẹ̀ nígbà tá a bá forí kanlẹ̀ á nàró ẹsẹ̀ méjèèjì á wá fi àwọn ọmọ àka ẹsẹ̀ wa tá a fi lélẹ̀ á dojú wọn kọ alùkébìlà eléyìí ni bí ẹsẹ̀ owó ti sì máa wà nígbà tá a bá forí kanlẹ̀ nínú àwọn sọ̀láàtì wa. Ah, ibi tí yàmọ̀ tó wọlé sí àwọn ah, náà ní zero nine one three four five four six three four six bákan náà gbogbo àwa tí a bá ń pè láti ìlú òkèrè plus two three four nine one three four four nine nine two zero two hello. wàlékún sọ̀rọ̀ àti lára ọ̀gá kí ló ń kọ́ yí bọ̀lẹ̀ fún pé o. kí ni ìbéèrè yín

Hello. Àlékún sọ́ọ́tì náà wà kí ló kọ́ yín bọ̀dẹ̀ tí ń pè ó? Látàlájú ìsúfì láti ìdílé. Ẹ̀rọ ti bẹ̀rẹ̀ bí ìjọba ìwọ́n sọ nídìí òdì nípa tó bóyá tí ẹ̀ bá ń gbọ́dọ̀ láti ẹ̀kọ́ ìṣùgbọ́n ọgbà ìlú sí mu. Ṣé ṣé ọ̀rọ̀ àlàyé òye ti tó? Padà. Alhamdulillah. Ìbéèrè tẹ́sí nípa ìkọ́mà fún obìnrin obìnrin ó sì kọ́ ọmọ gẹ́gẹ́ bọ́kùnrin ti ṣe ṣe ìkọ́ ọmọ tó bá fẹ́ ti sọ̀lá nítorí pé ànábì sallallahu alayhi wa sallam ó ní sallu kama ra'aytumuni usalli yọ bí a ti ṣe rí pé mò ń ṣe sọ̀lá àti nìkẹ́yìn náà máa ṣe a sì mọ̀ pé táwọn ìbá fẹ́ ṣe sọ̀lá àti tọ́jú ọ̀ràn yẹn ńṣe ló máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú ìkọ́mà ṣùgbọ́n àwọn olùmọ̀ nípa ìsìn Islam wọ́n sọ pé tóbìnrin tó wọ́n bá ṣe kọ́mà eléyìí ò mú kí a yẹ àdínkù kọ́ bá sọ̀lá tirẹ̀ yàtọ̀ sí ọkùnrin eléyìí ń jẹ́ bó ti ṣe jẹ́ ẹ wá ní sálẹ jókòó lórí àga ní ìtọ́ba ní ibi tá a lè máa rọ̀gbọ̀ kú sí bíi plastic chair àbáwọn míì kò sí nǹkan tó burú mbẹ̀ a lè jókòó lórí àga àbí rọ̀gbọ̀ kú ká sì rọ̀gbọ̀ kú sí orí rẹ̀ ṣùgbọ́n nǹkan tẹ́sí Islam tó kọ̀ fún wa òun náà ni pé a gbọ́dọ̀ rọ̀gbọ̀ kú báyà sí ẹ̀yìn àga àbí sí nǹkan yòówù nígbà tá à ń bá ń jẹun lọ́wọ́ ẹni tí bá ń jẹun kò gbọ́dọ̀ jókòó fẹ̀yìntì nítorí pé eléyàn túmọ̀ sí pọ̀ mórí ọlọ́run ọba tọ́lọ́run ṣe fún ọ pẹ̀lú pípèsè tó pèsè oúnjẹ fún ọ tó fẹ́ jẹ wàá jókòó lẹ́ni tí ó fẹ̀yìntì nígbà tó ń bá ń jẹun ṣùgbọ́n ká jókòó lórí àga eléyìí tó níbi tá a lè fẹ̀yìntì kì í fẹ̀fẹ̀ rárá ìgbà tẹ́ ẹ bá fẹ́ jẹun lẹ́ẹ̀ ní fẹ̀yìntì eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ wọ́n ní tó bá sọ fún wa pé jazakumullahu khayra báwo làwọn ti ṣe sọ á sọ pé jazakumullahu khayra náà ni ẹ̀yin náà jazakumullahu هذا sọ fún un náà pé jazakallahu khayra wa anta fa jazakallahu khayra tó bá kó obìnrin wa anti fa jazakallahu khayra tó bá kó àwọn èèyàn púpọ̀ wa antum fa jazakumullahu khayra àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní àwọn gbọ́ pé wọ́n sọ wípé tóbìnrin bá ti di pé kò sí nǹkan sùn mọ́ kò tọ́ kí wọ́n sún mọ́ mọ́ á kò dájú pé wọ́n sọrú rẹ̀ lórí ètò yìí wọ́n sì lè sọrú ẹ̀ lórí ètò yìí torí pé ọ̀rọ̀ tí ò nídìí tí ò fẹsẹ̀ múlẹ̀ ìsọkúsọ lásán ni àwọn ìsọrù rẹ̀ obìnrin tí o ṣe nǹkan oṣù mọ́ ó kù sí lọ́wọ́ pẹ̀lú kọ́gbà kọ́kọ́ rẹ̀ ó súnmọ́ àbí ọ̀gbà kọ́kọ́ rẹ̀ ó súnmọ́ òun lọ́mọ̀ ọlọ́run ọba ò sọ pé tóbìnrin ọba ti ṣe nǹkan oṣù mọ́ ẹnìkan ọ̀gbọ́dọ̀ súnmọ́ mọ́ ọkọ rẹ̀ ọ̀gbọ́dọ̀ súnmọ́ mọ́ ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àṣẹ náà sì sọ́rù rẹ̀ ṣòbó làwa ṣe wá fẹ́ sàn tó eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́rin tó ń bá rí i pé kọ́ọ̀rù rọrùn fún àtọkọ rẹ̀ ni wọ́n jọ sọ àsọyípọ̀ wọ́n mọ táwọn jọ ń ṣe táwọn fi jọ ń gbádùn ara wọn ilé ìjẹ́bù ti ṣe jẹ́. Jazakumullahu khair. Hello. Assalamualaikum. Alaikum salaam tó láwọn kan. Kí ló kọ́ ibùdó tí ń pè ọ́? Èyí dùn àánú ń pè láti kọrin. Kí ni ìbéèrè yín? Àná ìbéèrè tí mo ní fáwọn dókítà wa náà ni pé ẹ dáhùn mo gbọ́ kí ni question and answer session kan náà tí wọ́n sọ pé àwọn èèyàn pé bẹ́ẹ̀ bá ń ṣàdúrà ní ìforíkalẹ̀ ìpínyà gbọdọ̀ mọ ṣọ́ra fún àwọn àbí àgbà níṣe pẹ̀lú káàkáà bí nǹkan. ṣùgbọ́n mo á níbèrè kan fún pé mo á ní bí àwọn torí mo mọ̀ pé níbi tá a bá ń ṣe àwọn àdúrà mẹ́rin tí anábì sọ pé ká máa ṣe tá a bá parí kínní wípé aláwọ̀ ẹni àwọn olùkọ́ mi àti àbẹ̀rẹ̀ kọ́bí. so mo á lẹ́bẹ̀rẹ̀ pé tí a bá ń ṣàdúrà bí aláwọ̀ ẹni àtàkàlì jánà báyẹn ṣé èèyàn náà ó ti wọnú pé èèyàn ti ń sọ̀rọ̀ ní orí òun so kẹ́tí mo fẹ́ bèrè alhamdulilayi eléyàn kò sásìsì mẹ́ nítorí pé ẹni tẹ́ dojú ọ̀rọ̀ kan náà lọ́ba tẹ́ ń sìn àmọ́ tó bá pé káàfù yẹn ọba ti ní í ṣe pẹ̀lú ẹlòmíì tó yàtọ̀ sí Allah òun ló túmọ̀ sí ọ̀rọ̀ àwọn èèyàn tó bá sọ láti jẹ. jazakumullahu khair oníbèrè béèrè wípé ẹ dákun torí tọlọ́run ǹjẹ́ ọtọ́ fún oníbèrè kan ẹ̀lọ́ aleykum salaam kí ló kọ́ yín bọ̀dọ̀ tó ń pè ó kí ni ìbéèrè yín. ìbéèrè akọ ni pé nípa sábàtì lẹ́kítọ̀ ní life bọ̀ èèyàn síbi tí ilé àwọn yẹn wà ó jìnnà bọ̀ àwọn táwọn olóyún fóònù yẹn tó lẹ́yìn tó wà tó lọ sí lẹ́kítọ̀ yẹn ni àwọn náà gbà mí bí aláàtọ̀ nìyẹn. ìbéèrè kejì nípa wọ́n mọ̀ sí fúgà kó lórí àwọn rédíò tó lẹ́ pé àwọn ọ̀nà sọ́ra yẹn wọ́n mọ̀ sí wọ́n mọ̀ sí àdúrà wọ́n ní pé bóyá kí àwọn ọmọ káwọn ọmọ bùnmí lè sọmọ sàdúrà sí pé àwọn mùsùlùmí ló bá sàdúrà sí bẹ́ẹ̀ pé ìdájọ́ ẹni tí ó lọ sí ilé ọlọ́wọ́ yẹn àbí ìdájọ́ kí láàfù bẹ́ẹ̀ ọ̀rẹ́. alhamdulilayi tí wọ́n bá ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ gba ọ̀kan nínú àwọn ọ̀nà tí ìdánilẹ́kọ̀ọ́ fi wá ń bá àwọn èèyàn ní ìsìn lórí ẹ̀rọ ayélujára wọn wọ́n ní ṣe ládàkan làwọn gbà pẹ̀lú ẹni tó ṣe pé òhun tiẹ̀ ọ lọ síbẹ̀ ọ lọ síbi tí wọ́n ti ń ṣèdánilẹ́kọ̀ọ́ àbí ládàá wọn yàtọ̀ àyọ́ yàtọ̀ síra wọn yọ yàtọ̀ síra wọn torí pé léyìí ṣe wàhálà òun fi pébi tí wọ́n ti ń ṣèdánilẹ́kọ̀ọ́ yẹn ìwọ jókòó láàyè rẹ̀ wọn náà gbaládàá pọ̀ náwó ọ̀náwó tí wọn náà fi láǹfààní àti rí nǹkan tí wọ́n ń sọ ní ìjẹ́bù sí jẹ́ lẹ́nìkan bá ń polówó tó àwọn ọ̀nà téèyàn ń gbà rí ọ̀rọ̀ tí wọ́n ń bá yẹn sọ látòkèrè táwọn èèyàn kan sì wà níwájú rẹ̀ tí wọ́n ń tẹ̀lé ní tí fi ń pa wọ́n láṣẹ tó takùtọ̀ lọ́hùn ìwọ náà tó wà ń tẹ̀lé láti jìnnàjìnnà ìyàtọ̀ sí láàrin rẹ̀ àti ẹ̀ nínú ẹrù ẹ̀ṣẹ̀ tẹ́jọ rù eléyìí jẹ́ bó ṣe jẹ́. ìzákùnlọ́sẹ̀ hello. kàlẹ́kùn sọ́ńtìlá ẹ̀yin rẹ́díò yín lọ kí ló kọ́ yín bọ̀lẹ̀ tí ń pè. ẹ̀yin láti nà ń fìdàn. kí ni ìbéèrè yín. bẹ́ẹ̀ ni aláwọ̀ kan ni pé wọ́n ní pé kò dá kóbìnrin máa lò bẹ́ẹ̀ bọ̀ mo fẹ́ béèrè pé ṣé obìnrin lè lóró lọ. béèrè mi ẹlẹ́kejì ni pé. ọ̀rẹ́ kí lẹ pé. rólọ̀ rólọ̀. ok tó máa fi ra abíyá. ok ìbéèrè mi ẹlẹ́kejì ni pé pé ó sọ fún náà kóbìnrin máa lọ sáfàlà tù. padà hello. ṣíṣe àtàlà tù. ó ti yé mi ó ti yé. pé tó sọ fún kóbìnrin máa lọ sáfàlà tù. wọ́n ti sọ lórí hello. hello. Hello. Kí ló kọ́ ń gbọ́dọ̀ tí ń pè ó? Umu Sumaya láti Bàbáwá Màlẹ́. Wàlẹ́ Sọ́n Plẹ̀ Ọ̀gọ́t. Umu Sumaya. Kí ló kọ́ ń gbé kí ni tẹ́lẹ̀ béèrè? Kọ̀pọ̀ rédíò. Pẹ̀lú o. Sàwọn àríkùn àpẹẹrẹ rẹ̀ ká. Wàlẹ́ kùn Sọ́n Plẹ̀ Ọ̀gọ́t. Kí ló kọ́ ń gbọ́dọ̀ tí ń pè ó? Orúkọ tèmi ni Abdulaziz àti Gẹ̀ẹ́nì láti Ìlọrin. Kí ni ìbéèrè yín? Kí àwọn ṣe kí alágbàràbà sanu ìbáyìí lọ. ìbéèrè mi ni pé bí àwọn àdúrà ta lè ṣe ọ̀nà ta lè gbà ṣe àdúrà fún àdúrà láti àmà tó jẹ́ bí ọbí yìnyín àbí kan bí yìnyín ò ní ṣe àṣejù ṣé èsì ní ṣe àṣejù ìṣẹ̀lẹ̀ àfaramọ́ torí bí kọ́sà ń gbọ́ pé aṣekú lálẹ́ àǹkà kan báyìí pé àwọn kan ní kò lẹ́tọ̀ àwọn kan sì ló lẹ́tọ̀ àwọn náà ìṣẹ̀lẹ̀ àfaramọ́ kankan tá a lè ṣe àdúrà fún òkú ẹlẹ́ẹ̀kejì ẹ̀dá kan afẹ́kẹ́ tó fún wa ní àyè àǹfààní bóyá ká lè ní nọ́mbà tí a lè gbọ́n pàtó kọ́ta akẹ́kẹ̀ẹ́ kan bẹ́ẹ̀ tó yẹ kéèyàn máa sọ lórí afẹ́fẹ́ kí wọ́n fún aláyè yẹn náà fọlọ́run kó bá a sọ àwọn lórí. aleykum salaam tula rẹ. alhamdulilayi ìbéèrè tẹ́ ẹ ṣe nípa pé sóbìnrin lè máa lo lọ́fíńdà kò sí nǹkan tó burú kóbìnrin ó lo lọ́fíńdà nínú ilé rẹ̀ yóò lò fọ́kọ rẹ̀ àti pé tóbìnrin bá ti wà pẹ̀lú ọkọ rẹ̀ tó bá máa lo lọ́fíńdà fọ́kọ ìyẹn máa rùn pa ni. gbogbo wo sì ní fẹ́ káwà lọ́dọ̀ ọkùnrin kọkùnrin ó tiẹ̀ máa wò wá kọ́jẹ́ pé ta ni ọmọ wò islam ṣe lílo lọ́fíńdà léèwọ̀ fóbìnrin nígbà tí ó bá jáde nínú ilé rẹ̀ ni nítorí pé ọkọ kan ló ní ó kì í ṣe ìyàwó fún gbogbo aráyé kí ni wọ́n fẹ́ máa fi lọ́fíńdà sára fún gbogbo aráyé láti gbọ́ sí eléyìí ni nǹkan tí islam sọ nípa lílo lọ́fíńdà fóbìnrin tóbìnrin ó bá jáde nínú ilé lọ́jọ́ ìwọ̀ àmọ́ nínú ilé yín kì í ṣe ìwọ̀ tẹ́ bá fẹ́ lo kíní tí wọ́n máa fi ń pa bí àtòrí ká bí ọmọ bá máa rùn ẹ lè lò ó ẹ sì tún lè lò ó fi jáde nínú ilé yín lópin ìgbà tó bá ṣe pé kò lóòórùn kan tó dùn tó lè pàkíyèsí ẹni tẹ́ bá kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ eléyìí ń jẹ́ bó ti ṣe jẹ́ wọ́n ní báwo láti máa ṣàtò àwọn oníṣẹ́ obìnrin lè máa lọ sí àṣàlátù tó bá pé lè kéwòn tí wọ́n ti ń kọ́ bẹ́ẹ̀ sì sin wọ́n kọ́ bẹ́ẹ̀ sì màkúránì ké wọ́n kọ́ bẹ́ẹ̀ sì sílé ọkọ yín tẹ́ ẹ̀ fi ní ṣe àṣetẹ́ wọ́n ń kọ́ yín bẹ́ẹ̀ sì máa tọ́ àwọn ọmọ yín táwọn ọmọ yín ó fi dàgbà tí wọ́n wúlò fún yín tí wọ́n wúlò fẹ́sìn Islam tí wọ́n wúlò fáwùjọ táwọn anú rẹ̀ kò sí nǹkan tó burú nínú eléyìí àdúrà kásà láti tẹ́ ẹ̀ máa lọ pé kí wọ́n mọ kọ́ yín kọkúkọ̀ kí wọ́n náà ìkàkúkà ni wọ́n mọ kà sí létí wọ́n mọ kọ́ yín bẹ́ẹ̀ sì dáwó táwọn kó ohun tí wọ́n kó lẹ̀ àbí kọjá pé àsàlátù tẹ́lẹ̀ ńlọ náà ìgbẹ́ náà ni àfa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀rẹ́ ìgbẹ́ náà láti máa dẹ́gbẹ́kẹ́gbẹ́ láti máa mọ́ rẹ̀ kọ́ rẹ̀ a'udhu billahi kí ni wọ́n ń kọ́ ń bẹ̀ náà gánà ọ̀pọ̀lọpọ̀ orin náà ni orin àti kàkúkà lápèjú àwọn àyà láti kan wọn ń kọ wákà kanjọ kan wàá ni <laughs> ni báwo tí gbé mi dìde gbé mi dìde láì tí kù ẹgbọ́ kàkùkà ikọ̀ aláwọ̀mọ̀ sẹ́lí sẹ́lí àlà ìjẹ́nijẹ́bẹ̀ yẹn léde lárúbárí pé Allahumma salli salli subhanallah lẹ́yìn náà ńgbà tí wọ́n dá jọmọ́ aláṣọláṣọ lẹ̀ ó ti ṣe kó àwọn obìnrin nìkan ní í ṣe kò ṣe sí tọkùnrin gbogbo àdáda lẹ́nu torí rẹ̀ ká kọjú mẹ́sàn-án ayé obìnrin àrọ̀ yín ẹ máa lọ sí ilé ẹ̀kọ́ tẹ lọ kọ́ nípa ẹ̀sìn ẹ̀yin lè má láǹfààní àti máa kọ́ látàá bá a ta sáà àmọ́ àwọn ostars ostars tí wọ́n bá wà ládùúgbò àwọn ìyàwó wọn tí wọ́n bá mọ kí ó wọ́n dá tàlímù àwọn obìnrin lẹ̀ wọ́n mọ kó àwọn obìnrin lẹ́sìn wọ́n ti ṣe sin lọ́hùn nítorí pọ̀pọ̀lọpọ̀ nínú àwọn mọ̀mọ́mọ́ wọ́n mọ bí wọ́n ṣe sin lọ́hùn táwọn ìyàwó tí yín bá sì lè fàṣíkò lẹ̀ tí wọ́n bá ń bá wa kọ́ wọn á ọ̀dájú pa ní lọ síwájú tó ọ̀pọ̀lọpọ̀ ní wọ́n níbọ̀ láti máa ṣàdúrà fáwọn òkú wa wọ́n ti ré kọjá lọ ní àdúrà tí ò ní takùtà ọlọ́run tí ò ní takùtà nàbì sallallahu alaihi wa alihi wa sallam á rí i pé ọlọ́run ọba ẹlẹ́dàá náà kọ́ wa wọ́n ní báwo lẹ́sìn máa ṣàdúrà lọ́wọ́ kí bàbá wa ló ti kú àbí ìyá wa àbáwọn méjèèjì ọlọ́run ni wa qur rabbi irhamhuma kama rabbayani ọlọ́run bá mi kò pọ̀ lópin ìgbà tó wá pé gbogbo níta ẹlẹ́ǹsẹ̀ náà dáadáa lẹ̀ kò sì kéré lópin ìgbà tó wá pé níta ẹ̀ǹsẹ̀ yẹn ọ̀dọ́gba pẹ̀lú tọ́lọ̀ ọ̀dọ́gba pẹ̀lú tànàbí Muhammad sallallahu alaihi wa sallam nísìnyí nínú sọláàtì yín lójoojúmọ́ kó tó di pẹ́ sálámà nígbà tẹ̀ ń ṣe tẹ̀ṣáhùdù ti parí tẹ̀ ń bá ń fi kún àwọn àdúrà tẹ̀ ṣe lẹ́yìn tẹ̀ ṣe àsọláàtì fànàbì sallallahu alaihi wasallam tẹ̀ ṣe sáàdì ọlọ́ọ̀ níbi aburú àwọn nǹkan mẹ́rin tànàbì ní kẹ́ máa sáàdì aburú wọn kó tó di pẹ́ sálámà اللهم إني أعوذ بك من عذاب جهنم ومن عذاب القبر ومن فتنة المحيا والممات ومن شر فتنة المسيح الدجال تيوان سأدعك رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب اغفر لي ولوالدي وارحمهما كما ربياني صغيرة اكرجو تبا كي صلاة وانا يلاسن وبا موجتو ó túmọ̀ sí pé ẹ̀ márùn lójúmọ́ ṣàdúrà bẹ́ẹ̀ fún òbí rẹ̀ ṣé eléyìí ti bá ìlànà ẹ̀sìn Islam mu kò sí nǹkan kan tó ṣe tó fi jẹ́ àṣejù nínú rẹ̀ yàtọ̀ sí pé àwọn bàbá wa mọmọ akọlọǹkẹ ọkọlọǹkẹ fati àléláfi gbogbo eléyìí bẹ́ẹ̀ kúlọ aláwọ lòkú máa jẹ òun dàbí bírèdì àbí ayatul kursi eléyìí ò sí nínú lànà anábì muhammed sallallahu alayhi wa sallam ẹ̀rí pọ́lọ́ tó sọ nípa mùsùlùmí lápapọ̀ ó ní walladhina ja'u min ba'dihim yaquluna rabbana ighfir lana wa li ikhwanina alladhina sabaquna bil iman. ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم so àwọn tá dé lẹ́yìn àwọn sàhábà wọ́n máa ń ṣàdúrà pé ọlọ́run foríjìn wa tó foríjìn àwọn tó ti síwájú wa nínú ìgbàgbọ́ òdodo subhanallah tí ẹ bá ti ṣàdúrà bẹ́ẹ̀ ó ti tó ó ti tó ṣe bọ́lọ̀ ní ọgbà ọlọ́run náà ní kọ́ wa lẹ́kọ̀ọ́ yìí so bó ni wàá ṣe sọ pé ìtẹ́lómi kọ́ mi ọjà ó sì bàbàrà ju ètò ọlọ́run fi kọ́ mi lọ. jazakumullahu khair hello. Wàlékún sálàm tó lọ́wọ́. Kí ló kọ́ ìbòlẹ̀ tí ń kò? Kàwídì láti Ìbàdàn. Kí ni béèrè yín pápápá? Ẹjọ́ ẹ̀dàkùn mo fẹ́ bí Ustaz wà lè rí pé nínú ṣẹ̀rí àníká tí a fẹ́ ṣe ákìdù. Ṣé èèyàn tí ó ṣe ṣe kíyàn ṣe ákìdù ní ọjọ́ àpọ́tẹ̀ bá lọ sí ilé àwọn àníyàn láì ti pé ọkùnrin náà kọ́ àwọn òbí ẹ̀ lọ́wọ́. Ọyẹ, hello. Wàlékún sọ̀tìlà, kí ló kọ́ ìbòlẹ̀ tí ń kò? orúkọ mi ni Ibrahim Mohammed láti ìlú kí ni ìbéèrè yín pápápá. ìbéèrè mi ni pé bóyá ìyẹn lórí imam bóyá wà lórí irun tó tó ń kírun èèyàn bóyá wá fèsì ṣe nǹkan ẹ̀gbẹ́ bóyá bíi iṣó jáde tó mo ní kọ́ láyé àǹfààní láti àbí yóò kírun yẹn parí. ọ̀dà wàlẹ́kùn sọ́wọ́n ti kí ló kọ́ yín tí ń pè ó. ìbéèrè mi ni wípé obìnrin tó ṣe sì náà nígbà tó wá ṣe sì náà tán ó wá ní oyún ó sì ti wà ní ọkọ tẹ́lẹ̀ ṣé ọkùnrin sì mọ̀ ṣé ọkọ ló lọ ọmọ ni àbí ọkùnrin tó bá ṣe sì náà ló lọ ọmọ tó bí. hello hello wàlékún sọ́tìlára kí ló kọ́ yín bọ̀lẹ̀ tí ń pè ó. mẹ́rìnàmù láti pè. kí ni ìbéèrè yín pápápá tí ẹni tó bá jẹ́ pé kò ní etí ìyàwó ẹ̀ wá lọ́nà jìjì tó dẹ̀ lè tó máa lọ mú un ní skul tó dẹ̀ lè kówó tí wọ́n máa ń ná ó máa ń pọ̀ pé kí ni kí ni nǹkan téèyàn lè ṣe sí owó yẹn lè tó bíi fifteen thousand. hello. asalaamualeykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi kí ló kọ́ yín bọ̀dọ̀ tí ń pè ọ́. sàáfù dèrò láti Ìlọrin. kí ni ìbéèrè yín sáyà mọ àbáyá kí a olùwà ọlọ́pọ̀ bá wà pẹ̀lú wọn. àmín àmín. ìròyìn ni pé ní inú sáyà tí ọwọ́ ayà yìí nínú ilé ìgbẹ so wọn gbìyànjú púpọ̀ nípa àìsàn àmọ́ tíátà máa tíátà tá a máa ń ṣe sọlá àyè náà ga díẹ̀ so mo á torí ẹ mo tó fi bẹ̀rẹ̀ mo wáyé kan Hello. Àlékún Sọ́ntúlọ̀ wà kí ló kọ́ yínbò rẹ̀ tí ń pè ó? Àbíkọ̀tà lọ sọ̀rọ̀ láti Èkó. Kí ni ìbéèrè yín pápápọ̀? Ìbéèrè mi ni pé fàpèjúwe àwa tí a máa ń káàkiri láti máa lọ ṣiṣẹ́ ní sáìtì káàkiri. So ó wá já sí wípé àwa lọ kírun ní àwọn mọ́sídì tọ̀kìn tọ̀kìn kírun bẹ́ẹ̀ fi mọ́sídì yẹn. Ẹ sọ̀rọ̀ sókè, ẹ sọ̀rọ̀ sókè rákùn. Àwọn mọ́sídì yẹn tàbá àwọn míì níbẹ̀ wọ́n máa ń yí wọ́n máa ń yí kúrò níbi tí àwọn tó kù tí wọ́n yí sí so tó ń túmọ̀ sí wípé mọ́sídìí ní àkókò tó ṣe kíbla so bẹ́ẹ̀ náà dẹ̀ ṣe rí ní mọ́sídìí tó jẹ́ central mosque ní àdúgbò yẹn so ìbéèrè mi wá ni pé ṣé èèyàn irú tí wọ́n bá wà ní institution bẹ́ẹ̀ yẹn ṣé èèyàn lè dá irun ẹ̀ kì ní irun wọn júmọ̀ ni mo mìnà pé kéèyàn lè kì ní àdákí ní inú site àti kí ẹ̀wọ̀n lọ kí ní mọ́sídìí yẹn tó máa ti ṣe ìṣẹ̀lá tó fẹ́ràn tí wọ́n tán létí mọ́ṣáláṣí yẹn kò kọjú sí kíbla so àti pé báwo la ṣe máa ń dá kíbla gan mọ̀ gan tí a bá ní kíbla finder lọ́wọ́ tàbá dé irú agbègbè bẹ́ẹ̀ yẹn. alhamdulilayi ìbéèrè tó ń béèrè sí láti Ìbàdàn nípa pé sí ọjọ́ àkọ́kọ́ tá a bá yọjú sí bàbá obìnrin tá a fẹ́ fẹ́ so ṣeéṣe ká ṣe akudu lọ́jọ́ náà láì jẹ́ pé bàbá ẹni tẹ̀lé ẹni lọ. bẹ́ẹ̀ ni ó ṣeéṣe kó jẹ́ pé bẹ́ẹ̀ ti ṣe yọjú sí bàbá ọmọbìnrin tẹ́fẹ́fẹ́ ọjọ́ náà ni ẹ so yìgì obìnrin sì di ìyàwó yín lópin ìgbà tó bá ṣe pé rírí tí wọ́n rí yín àti mímọ̀ tí wọ́n ti mọ̀ yín ṣáájú eléyìí ó mú wọn jẹ́ ẹni tó ṣe pé wọ́n yọ́nú sí ẹ̀sìn àti ìwà yín torípa nàbì sallallahu alaihi wasallam ó ti sọ pé idha ja'akum man tardawna dinahu wa khuluqahu fazawwijuhu tẹ́ni tẹ́ yọ́nú sí ẹ̀sìn àti ìwà rẹ̀ tó bá wá bá yín pé kó ẹ fi ọmọ yín fóun ànábì ni ẹ fi fún torí kí fìtínà ọmọ bá ṣẹlẹ̀. wọn àbùkátà láti rí bàbá rẹ̀ kó tó di pé wọ́n fobìnrin fún ọ ṣùgbọ́n nígbà tí ayé bàjẹ́ táyé dìbò ṣe dì iná ni àwọn òbí ọmọbìnrin làwọn máa ń sọ pé àwọn fẹ́ mọ òbí rẹ̀ àwọn fẹ́ mẹyẹ tó sọ nítorí ńgbà tọkùnrin ọba wa rán rí tọwọ jí àmọkálukú lọ́wọ́ tí wọn bọ sọ̀rọ̀ tó lónìí gbọ́ tọmọ sọ pé wọn mọ ni tí wọn bá mọ ni wọn bá ti fọmọ fún ọ tẹ́lẹ̀ náà so nítorí délé afẹ́ mọ òbí rẹ̀ afẹ́ mọtalẹni tí ọ jẹ́ òbí tó bí ọ sáyé torí àyíbá àmọ nígbà tí ọba di pé àwọn àṣeṣí àti ìwà rẹ̀ kọfẹ jọ tọmọlúàbí mọ káti ẹlẹ́nìkan tá a máa pè tí wọ́n máa bá wa fọ́ láago eléyìí ló fa ni wọ́n máa fi fẹ́ máa òbí ọmọ wọ́n ní ìmáàmù àwọn tó béèrè láti àdìdó wọ́n ní ìmáàmù àwọn ti sọ láti ọwọ́ aṣọ bí àmọ́ bá lọ bẹ́ẹ̀ ni àbí yóò já sọ láti mi yóò já ni tìrúkà nàbì sallallahu alayhi wa sallam oní inna Allaha la yaqbalu salata ahadikum idha ahdatha hatta yatawadda ọlọ́wọ́n bò ní gba sọ láti ẹnìkan nínú yín tó bá sọ títí tó tún fi tún àlọ́ àlá eléyìí túmọ̀ sí pé ìbéèrè tẹ̀sí yẹn pàtàkì púpọ̀ káwọn ẹni tó bá jẹ́ lè máàmù kan níbẹ̀rù Ọlọ́run àìmáyé lẹ́lòmíì ò ti sọ bẹ́ẹ̀ lórí sọ láti tí ó fi tìjú tí ó pamọ́ra tí ó máa bá sọ láti lọ bẹ́ẹ̀ pé ah, òun ò lè já o torí tóun bá já àṣírí òtù ẹlòmíì gan-an ó lè sọ pé tóun bá fi lè lọ já ẹni tó bá tì síwájú yóò máa bóun dulè máa mú torí de eléyìí yóò wá fi ìtìjú yóò fi yóò fi yóò mú tìjú yóò fi hápára nítorí káwọn èèyàn má bàa pé wọ́n dojú tì í yóò wá fi ẹ̀gbin yóò fi máa bá sọ láti lọ yóò kó bá àwọn ẹni ẹlẹ́ni. ẹni tó ṣe béèrè látòkò wọn ní tí obìnrin bá ṣe zìnà tó wá lóyún tó sì jẹ́ abilékọ sọ́kọ rẹ̀ tó fẹ́ sílé lọ́lọ́mọ ni àbẹ́ni wọ́n jọ ṣe zìnà. lábẹ́ òfin ọlọ́run anábì sallallahu alaihi wasallam ó ní al-waladu lil-firash wa lil-'ahiri al-hajar ọmọ tí obìnrin bá bí tọkọ rẹ̀ tó ní láya tíyàwó jẹ́ ìtẹ́ fún òun ló lọ́mọ lópin ìgbà tóbìnrin bá ti jẹ́ ìyàwó fọkùnrin kan ọmọ tóbìnrin yẹn bá bí lọ́ọ̀dẹ̀ rẹ̀ ọkùnrin yẹn náà ló ní ẹni tí wọ́n wá jọ ṣe zìnà tó bá yẹ pé zìnà lobìnrin lọ ṣe tó fi gbọ́mọ wá òun jẹ ẹni tí ò ní rí nǹkan kan mú ju òkò lọ òfò òun jẹ òmúlẹ̀mọ́fò kò ní rí nǹkan kan nítorí pé zìnà tó bóbìnrin ṣe kò lè sọmọdọ́mọ rẹ̀ òfin ọlọ́run tí wọ́n sọ pé tọkùnrin bá mọ̀ dájú wípé obìnrin tí ọmọ yìí gbé wá bọ̀ ọ̀hún ta ní ọmọ rẹ̀ náà ni nítorí pé ìyàwó rẹ̀ ló bímọ tó ń bá mọ̀ pé òun kọ́ ni òun bá ìyàwó yìí lò tọmọ yìí ṣe wáyé òfin ọlọ́run sọ gbà lọ́mọ torí rẹ̀ ọ gbọdọ̀ kọ̀ ọ̀nà tó sì gbà kọ́ òun náà ni pé yóò fẹ̀sùn zina yóò fi kan ìyàwó ajẹ́ pé kìíní kejì wọn jọ ṣépè fúnra wọn. ọkùnrin ọ̀fọ̀ lọ́wọ́ bá búra lẹ́ẹ̀mẹrin bísí náà nìyàwó yìí ṣe o kèé sòun ló ń lọ ọmọ tó bí látàrí oyún tó níyì. lọ́wọ́ aṣọ lélẹ̀ karùn-ún pé kọ́mọ̀ ọ́n lànà òun tó bá pé irọ́ ló ń pamọ́. obìnrin náà wá búra lẹ́yìn tọkọ ó ń fi ọlọ́wọ́n bá tó tóbi búra pé ọkọ òun ló lóyún ọkọ òun ló lọ́mọ yìí yóò wí lẹ́ẹ̀mẹrin ẹlẹ́ẹ̀karùn-ún kọ́lọ́wọ́n tó bá ṣe pé òdodo lọ́pọ̀ òun sọ pé zina ló ń ṣe lẹ́yìn eléyìí á tú wọn ká ọmọ òní jẹ́ ọmọkùnrin yìí wọn ò sì ní í fẹ́ra wọn mọ́ láéláé ọlọ́run ọbọ̀ gbà tó bá dáwọ́ ọkùnrin lójú pé zina níyàwó rẹ̀ ṣe tó fi gbọ́mọ wá ọlọ́run ọgbà kọ gbà á torí de eléyìí eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ ọ́ kábẹ́rù ọlọ́run ká sọ́ra fúnra mi ìbéèrè tí arábìnrin kan ṣe látẹ̀kọ̀ wọn ní tánìkan bá níyàwó tíyàwó rẹ̀ sì ń bẹ lọ́nà tó jìn níbi tí òun ti ń kẹ́kọ̀ọ́ tọkọ rẹ̀ sì máa ń ṣe akitiyan àti lọ gbéyàwó rẹ̀ wálé ní gbogbo ìgbà lílọ yẹn a máa ná tó ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún ṣé yóò sì tẹ̀síwájú láti lọ máa gbé ní àbíbáwò ẹlẹ́yìn ò ní ṣe pẹ̀lẹ́sìn sòkò ní ṣe pẹ̀lẹ́sìn ìwọ náà ni ebi wọn lọ fẹ́yàwó tó wà lọ́nà jíjìn ẹni tó fẹ́yàwó lọ́nà jíjìn tó bá fẹ́yàwó rẹ̀ rí owó tí ó nà tí ó fi ṣalábàápàdé ìyàwó rẹ̀ kò pọ̀ lọ́dọ̀ rẹ̀ àmọ́ ọ̀gbọ́dọ̀ wá ti torí pé ìyàwó rẹ̀ ń bẹ lọ́nà jíjìn kò ṣe zìnà o ibi tó ti lè kàn sí nu ọ̀yà lọ kó tọ̀ ìyàwó rẹ̀ ni léyìí dẹ́ bó ti ṣe jẹ́ ẹni tó ṣe béèrè láti lọ ni ó ní gbogbo àwọn àyè ibi tí òun ń lọ láwọn mọ́ṣáláṣí gbogbo òun rí páyì lè má mú ga ju ti àwọn má mú lọ kìí ṣe Ìlọrin lásán ọ̀pọ̀lọpọ̀ àyè náà ni nílẹ̀ àwa Yorùbá yìí báyìí so inshàlá a rí i pé ọ̀pọ̀lọpọ̀ náà ti ń gbàgbọ́ yìí pé ọlọ́run bó jẹ́ kí àyípadà náà kó dọ́dọ̀ tí yín náà ń bi tẹ́ wà ẹ̀rí pọ́pọ́lọpọ́ mọ́ṣáláṣí tuntun tuntun tó ń kọ́ ní ìsìn wọn ọmọ kọ́ bẹ́ẹ̀ kọ́dọ̀ ètò ti wà ti pẹ́ àwọn èèyàn mú balẹ̀ kí gbogbo ọjọ́ jọra wọn kọ́ jọra wọn onálẹ̀sìn Islam wí kí ó ṣe pé kí ti lè má mọ̀ ọ̀gá tuntun wà lọ. ẹni tó sì béèrè láti èkó tó láwọn máa ń ṣiṣẹ́ káàkiri ǹjẹ́ tí àwọn bá wá dé mọ́ṣáláṣí lọ́jọ́ jùmọ̀ ṣé àwọn lè ti torí eléyìí káwọn máa dá sọ̀látùl jumu'ah àtàwọn ṣe ní ṣáìtì táwọn ti ń ṣiṣẹ́ àbí káwọn tiẹ̀ ti jẹ́ kí wọ́n parí èyí tí wọ́n ń ṣe mọ́ṣáláṣí nígbà tí mọ́ṣáláṣí ọkọ̀ tó sálù kébìlà káwọn tó wá ṣe tàwọn nu mọ́ṣáláṣí bí àkọ́kọ́ ìyẹn dá sọ̀látùl jumu'ah àṣẹ bàbá àjẹ́ nu mọ́ṣáláṣí bàbá àjẹ́ ń ṣáìtì sọ̀rọ̀ ẹ tò lẹ́yìn lè máàmù tó bá ti wá mú yín mọ́tò sẹ́yìn lè máàmù tẹ́ ẹ̀ bá wọn ṣe sọ̀látùl jumu'ah sọ̀látùl zuhur lẹ́yìn àmọ́ sí wàyí o gbogbo mọ́ṣáláṣí gbogbo kò bá jẹ́ ní ńlá kò bá jẹ́ ìta àti ń sọ̀rọ̀ àtìlì a gbọ́dọ̀ ṣàkíyèsí pa kọjú sàlùkìbìlà ọlọ́run ọba ẹlẹ́dàá wa ni wa min haythu kharajta fawalli wajhaka shatra al-masjid al-haram wa haythu ma kuntum fawallu wujuhakum shatra ọlọ́run ní gbogbo ibi tó bá gbà jáde tó bá ṣe sọ̀láàtì dojúkọ ìhà mọ́ṣáláṣí kàábà alápọ̀nlé ẹ̀yin ọmọlẹ́yìn ànábì tẹ́ jẹ́ mùsùlùmí gbogbo bíkíbi dáhìn náà bá wà tẹ́ẹ̀bà ti ṣe sọ́láàt ẹ máa dojúkọ àlùkébìlà ni ìhà mọ́ṣáláṣí kàábà alápọ̀nlé ní kí gbogbo yẹn máa dojúkọ. torí ẹ gbogbo mọ́ṣáláṣí pátá ọ gbọ́dọ̀ kọjú sí àlùkébìlà lópin ìgbà tó bá pé mọ́ṣáláṣí ni táwọn mùsùlùmí ti ń sin lọ́ọ̀ nínú rẹ̀ tí ò bá ti kọjú sí àlùkébìlà nítọ́ dájú ni pé nǹkan míì lẹ́ ń mú ṣe nínú rẹ̀ èyí alákọ̀ọ́kọ́ àwọn májẹ̀mú tí máa jẹ́ kí sọ̀lá tó lálàáfíà ṣòro tó sáhá òun náà ni istiqbalu alqibla ká dojúkọ alqibla nígbà tá a bá ti wá dojúkọ alqibla ẹ̀sìn wo la wá fẹ́ sọ pàǹsì. eléyìí sì ṣe táàmù ṣàgídí táàmù táàmù lọ agídí sí ẹ máa sọ pé ibi táà ti ń kọjú sí láti ayé lè má mú jẹta lè má mú àná ẹnìkan á dé lónìí kéwù gbà lóde wọ́n á sọ pé àkọ́jọ à kò sí kéwù gbà lóde èwo ni kéwù gbà pẹ́yìndà wọ́n ń sọ fún yín pé nǹkan tẹ̀ ń ṣe ọ̀dà ọlọ́run ò sì tíì jẹ́ kẹ́ ẹ kú tí ẹ fi rẹ́ ni pàkíyèsí wọn yẹ kẹ́ dúpẹ́ fọlọ́ ni ṣùgbọ́n wọn náà tó fẹ́ pàkíyèsí wọn bóòlù ṣe mọ̀ pé ibi tí wọ́n kọjú sí ìsàlù kìbìlà nítorí pé ńgbà míì kìbìlà fáìndà kìbìlà fáìndà tá à ń gbé káyẹn ẹ mọ̀ kékeré sọ́lọ̀ ló ṣe kìí sì ṣe pé báyà káàbà ló bì ńṣe ni kìbìlà fáìndà jẹ́ made in China wọ́n lè sọ fẹ́ jẹ́ pé ní wọ́n láti China láti torí ẹ̀ máa fọ́mọ́ so agbọ́dọ̀ mọ bá ṣe máa wá kìbìlà kí kìbìlà fáìndà ó jẹ́ olùrànwá lọ́wọ́ ni kìí ṣe ipò náà láwàá gbára lé lọ́nà tá a fi máa pé gbogbo ntọ́ bá ti wí náà lòdodo ntọ́ bá yàtọ̀ sí irọ́ ní ọ̀jẹ̀. ká wo ibo ni Kaaba wà sáwa ní Nàìjíríà tí wọ́n ń bí Kaaba wà lágbọ̀n bùlọ̀ òun east ni Kaaba wà tiwa. torí rẹ̀ gbogbo mọ́ṣáláṣí tẹ́ máa fẹ́ fi èlé rẹ̀ sọlẹ̀ wọ́n kọjú sí ibi tó jẹ́ east ni agbọ̀n ìhà ibi tó òrùn ti yọ. Nàìjíríà àti gbogbo àwọn African countries bá a ṣe rí sí Kaaba nù. àwọn orílẹ̀-èdè bòmíì wà lágbọ̀n ibùwọ̀ oòrùn ni kàábà wà sáwọn nígbà táwọn míì tó ṣe páàrí wa ni kàábà wà sáwọn gúúsù ni kàábà wà sáwọn míì bọ́lọ̀ ń ṣe ní kìlọ̀ fọ́n ká gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ilé ayé ni torí ẹ ẹni báwo lẹ́sìn máa màlúkébìlà ẹ wo agbọn abolo ti ń yọ kìí sóòrùn gangan lẹ́kọ̀ọ́ ti ṣe o agbọn abi tó oòrùn ti ń yọ ọ̀pọ̀ ọ̀fẹ́ ju oòrùn gan lára lọ. jazakumullahu khairan. hello. ṣe ẹ ọ̀dà hello. wàlékún sọ́ńtò ọ̀rọ̀ kí ló kọ́ níbo rẹ̀ tí ń pè ó. orúkọ mi ni ìkọ́yà láti ìgbìmọ̀ oṣù. kí ni ìbéèrè yín. téèyàn bá ní bẹ́ẹ̀rẹ̀ tí mo fẹ́ béèrè lọ́wọ́ àwọn ṣe ìbájọ téèyàn bá ní ọkọ wọ́n yẹ pé ọkọ yẹn àwọn òbí èèyàn kò ṣe ọkọ yẹn lójú ẹ̀ especially bàbá ìyàwó ẹ̀ bí ọdẹ máa ń pọ́ àwọn pẹ́rẹ́ǹtì tẹ̀lé tó yẹ pé ọ̀rọ̀ yẹn ó ti fẹ́ẹ́ dìjà láàrin ìyàwó àti ọkọ yẹn tó yẹ pé kódà àwọn ọ̀tá síra wọn dáadáa mẹ́jọ irú kí lèèyàn fẹ́ ṣe sí ọ̀rọ̀ ọkọ bẹ́ẹ̀ báwọn ikọ̀. àlékún o lábẹ́ ẹ̀lọ́ wàlékún sọ́ńtì lábẹ́ kí ló kọ́ yín bọ̀dọ̀ tí ń pè ọ́. Abdulaziz ni láti Èkó sà. kí ni béèrè yín. ẹjọ́ ń fẹ́ béèrè ń fẹ́ béèrè ni ẹni tí ó dé bá sọ̀rọ̀ ní ibi tó jẹ́ pé ìmọ̀ ó wà ní rúkú fàpẹrẹ kó tó ní kóun ṣe tẹkirọtì rọm kó tó ní kóun máa lọ bá wọn ó máa ní ó ṣe tẹkirọtì rọm báyìí ìmọ̀mù kúrò ní eruku ó ti wáyé pé òun wá wà ní ìdúró tí ìmọ̀mù wá padà bá ní ìdúró yóò ti dáràn kankan mẹ́ àbí ṣó ní nǹkan tó máa ṣe torí pé ìmọ̀mù padà wá bá wọn ní ìdúró ni òun lọ sí eruku. okay hello hello hello alhamdulilayi ẹni tó sọ pọ̀ kò ka àwọn òbí òun kún kí ni nǹkan tó ń lè ṣe sí i nígbà tó ṣe pé òun pọ́n àwọn òbí tiẹ̀ lé pẹ̀lẹ́pẹ̀lẹ́ lẹ́fi tó pẹ̀lẹ́ là ń pa nkùrù pẹ̀lẹ́ tó bá pàkíyèsí ọkọ rẹ ó sì fi kọ́ mọ̀ pé bàbá rẹ mà ló bí ọ ìyá rẹ ló bí ọ bàbá rẹ ọ̀dà ìyá rẹ ò sunwọ̀n tí wọn bá mà bí ọkọ̀ bá ti rí ọfẹ́ bẹ́ẹ̀ ni ìrọ̀rùn gí ni ẹyẹ o lè jẹ́ni tó ṣe pé ọ̀kà àwọn òbí mi kún kó o sì máa retí pé ní ọmọ ṣe gbogbo dáadáa tí dùn sí ọ nítorí pé nígbà tó bá yá àwọn rẹ ò ní ọkọ rẹ dáadáa létí rẹ bóbi rẹ bá sì ti ń sọ̀rọ̀ ọkọ rẹ láì yóò máa lapa nínú ìwà tíwọ náà máa hù sọkọ rẹ bákan náà ọkọ náà ẹ pàkíyèsí rẹ lọ síbi kó dín àbòsí kù oníwò náà kó jẹ́ pé òun ṣe àìdá sí àwọn òbí tòun náà ọ̀ pọ́n wọn lé kí ló dé tó fi wá jẹ́ pé àwọn òbí tiẹ̀ dìgbà fún kó ṣe sùúrù kó fọwọ́ wọnú eléyìí ló pàtàkì jù nítorí kí ọjọ́ ìgbéyàwó yín kó lè bàa pẹ́ wọ́n ní táwọn bá bá ìmáàmù rúkú ọ̀ tó ṣe pé káwọn tó rúkú ó ti gbórí sókè báwo ni ọ̀rọ̀ àwọn ò ti ṣe jẹ́ á sọ pé ìbáraka yẹn ni torí pé anabi sallallahu alayhi wa ní man adraka ó ti bá sọ̀lá ẹni tá a sì ṣùgbọ́n o ìdúró tẹ wà yẹn ẹ tẹ̀lé imam bí imam ti ṣe nàró ṣé máa ń lọ forí kanlẹ̀ ẹ̀jọ̀ forí kanlẹ̀ tó bá tún ti gbórí sókè ẹ̀yin náà gbórí sókè ẹ̀ tún bá forí kanlẹ̀ lẹ́ẹ̀kejì kẹ́ tó wá bá dìde parí gbogbo sọ láti yòókù torí pé Ànábì sallallahu alaihi wasallam ni ma adraktum fasallu wa ma fatakum fa atimmu èyí tẹ́ tó ti bọ́ ọmọ yín lọ́wọ́ tẹ bá dé tẹ bá wa lórí ìforíkanlẹ̀ yín náà ìforíkanlẹ̀ wala ta'udduhu shay'a ẹ má ka ìforíkanlẹ̀ yín nǹkan kankan ẹ̀ tí ìbáraka torí pé nítorí bá bá rúkú lọ bá raka. jazakumullahu khairan fi dunya wal akhirah. àwa tí a bá ń pè láti òkèrè plus two three four nine one three four four nine nine two zero two ìní àmọ̀ pè wọlé sí hello. wàlẹ́kùn sọ́run tí lọ́wọ́ bá kí ló kọ́ yín bọ̀lẹ̀ tí ń pè ìbéèrè mi ni pé ọkùnrin tí ara rẹ̀ mọ́ jí pépé kò sì tí níyàwó kí ni àwọn nǹkan tó lè mọ̀ sí hello hello. hello asalaamualeykum. maaleykum sanfilaa kí ló kọ́ yín bọ̀dọ̀ tí ń pè ọ́. mariam ló ń pè láti sango. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé mo fẹ́ kí àkọ́sọ̀rọ̀ nípa eh, jilbab sista tàbí ìkọ́ba yìí tó pípẹ́ láti lọ fún NYSC. láti lọ fún. NYSC. ó ti yé ti yé hello. ẹ̀yin ló doyún lọlẹ̀ ẹ̀yin ló doyún lọlẹ̀. wàlúùkù santula kí ló kọ ẹ̀yin gbọ́dọ̀ kí n pè. ẹ̀yin ló doyún lọlẹ̀. hello. wàlúùkù santula kí ló kọ ẹ̀yin gbọ́dọ̀ kí n o kí ni ìbéèrè yín. ẹgbẹ́ ni pé pẹ́pẹ́lẹ́ ọ̀ṣẹ́ kọ̀ wá pé kí ni ṣẹ̀rí à ń sọ nípa nasheed àti pé pẹ́pẹ́lẹ́ ọ̀ṣẹ́ tó bá lè ràn wọ́n lọ́wọ́ láti lè jẹ́ ká mọ location àti kí mọ́jọ́ lọ́sàn àwọn wà ní Ògbómọ̀ṣọ́. ọ̀dà alhamdulilayi ẹni tí ń sọ pé àrùn máa ń jí pépé òun sì níyàwó nǹkan tí ó máa ń ṣe ni pé yóò máa ṣe suyam tí wọ́n bá ń ṣe suyam eléyìí yóò máa yóò máa yóò máa ká ọ lọ́wọ́ kò òní máa wá bàjẹ́ láti sìn wọ́n lóbìnrin tó ti pé ń lo niqab ń lo hijab ó sì fẹ́ sí nysc inshallah obìnrin tó fẹ́ sí nysc tó sì ń lo hijab tó ń lo niqab nígbà tó bá dọ̀hùn àwọn ẹni tó ń jẹ́ alámòjútó àwọn camp yóò rí àlàkalẹ̀ tó ń fi lélẹ̀ kìí ṣe pé àwọn náà ta kókó lo hijab kìí ṣe pé àwọn náà ta kókó lo niqab ṣùgbọ́n àwọn ibìkan wà tó jẹ́ pé wọ́n pàkíyèsí rẹ̀ bó ti ṣe máa ṣe tí òfin ní tako hijab àti niqab rẹ̀ tó ń lo inshallah wọ́n ní eh, ẹni tó pè láti iléṣà wọ́n ní kí n rí sí nasheed àwọn àárí pé kí n máa gbọ́ nasheed alukur'an ní kẹ́ ẹ máa gbọ́ alukur'an ní kẹ́ ẹ máa gbọ́ sunna anabi sallallahu alaihi wasallam ní kẹ́ ẹ máa kà nítorí pé táwọn ń kí alukur'an àgbàládá táwọn bá ń gbọ́ àgbàládá bẹ́ẹ̀ náà ni sunna anabi sallallahu alaihi wasallam tí yẹn bá ń kà ìyọ́n sàlékún mà àti ìmànà nínú ẹ̀sìn islam eh, ilé ẹ̀kọ́ wa tí bá ti dógbó mọ́ sọ́kò mọ̀ ẹ̀yin sá ti béèrè ní pápá abẹ́dẹ̀ àbí ká ẹ sọ pé ẹ sànú ajé. Ah, wọ́n ní kí ni jẹ́ sùyàm kákẹ́nu oró fọ́lọ̀ ilé ìtẹ́yìn ń pè láwẹ̀ ilé ìjẹun sì jẹ́. Eh, wọ́n ní nọ́mbà wa ká fi síta tó bá pé béèrè lẹ́fẹ́ béèrè ni torí pé àwọn èèyàn kan máa ń fi nọ́mbà yọ̀yàn lẹ́nu tí ò ní tùmọ̀ zero eight zero three two eight five zero four double six zero eight zero three two eight five zero four double six jazakumullahu khairan fi dunya wal akhirah ọlọ́run kọ́ra hùn kó jẹ́ kí àárẹ̀ àwọn aṣẹ́fìpẹ́ ẹ̀rọ ọlọ́run tí ó ṣe alágbàtẹ̀rù ètò yìí ọlọ́run kọ́ra hùn kí ọba ní sanwó-ẹlẹ́sùn orí láyé àti ní ọ̀la alkiyama ọpẹ́ pàtàkì fún àwọn ṣẹ́ẹ̀kì wa tí wọ́n ti ń bá wa dáhùn àwọn ìbéèrè wa lọ́kọ̀ ọ̀jọ̀kan láti àtàárọ̀ ọlọ́run kó bá ní kíyèsí wọn kó jẹ́ kí a rí wọn pẹ́ lórí dáadáa kó fún mun